Hébérù orí kẹtàlá. kí ìfẹ́ ara kí ó wà títí ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò nítorí pé nípa bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn ṣe àwọn áńgẹ́lì ní àlejò láìmọ̀ ẹ máa rántí àwọn òǹdè bí ẹni tí a dè pẹ̀lú wọn àti àwọn tí à ń pọ́n lójú bí ẹ̀yin tìkára yín pẹ̀lú tí ń bẹ nínú ara kí ìgbéyàwó kí ó ní ọlá láàrin gbogbo ènìyàn kí àkéte sì jẹ́ aláìléèrí nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà ni Ọlọ́run yóò dá lẹ́jọ́ kí ọkàn yín kí ó má ṣe fà sí ìfẹ́ owó kí ohun tí ẹ ní kí ó tó yín nítorí òun tìkálá rẹ̀ ti wí pé. èmi kò jẹ́ fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni èmi kò jẹ́ kọ̀ ọ́ sílẹ̀. nítorí náà ni àwa ṣe ń fi ìgboyà wí pé. Olúwa ni olùrànlọ́wọ́ mi èmi kì yóò bẹ̀rù kí ni ènìyàn lè ṣe sí mi. ẹ máa rántí àwọn tí wọ́n jẹ́ olórí yín tí wọ́n ti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún yín kí ẹ máa ro òpin ro ìwà ayé wọn kí ẹ sì máa ṣe àfarawé ìgbàgbọ́ wọn. Jésù Kristi ọ̀kan náà ni ní àná àti ní òní àti títí láé ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gba yín kiri nítorí ó dára kí a mú yín ní ọkàn le nípa oore ọ̀fẹ́ kì í ṣe nípa oúnjẹ nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò ní èrè àwa ní pẹpẹ kan nínú èyí tí àwọn tí ń sin àgọ́ kò ní agbára láti máa jẹ nítorí pé ara àwọn ẹran wọn nì ẹ̀jẹ̀ yìí tí olórí àlùfáà mú wá sí ibi mímọ́ nítorí ẹ̀ṣẹ̀ a sùn wọ́n lẹ́yìn ibùdó nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn ibodè nítorí náà ẹ jẹ́ kí a jáde tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó kí a máa ru ẹ̀gàn rẹ̀ nítorí pé àwa kò ní ìlú tí ó wà títí níhìn-ín ṣùgbọ́n àwa ń wá èyí tí ń bọ̀ ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run nígbà gbogbo èyí ni ní èso ètè wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀ ṣùgbọ́n àti máa ṣoore òun àti máa pín fún ni ẹ má ṣe gbàgbé nítorí irú ẹbọ wọn ni nínú Ọlọ́run dùn sí jọjọ ẹ máa gbọ́ ti àwọn tí ń ṣe olórí yín kí ẹ sì máa tẹríba fún wọn nítorí wọ́n ń ṣọ́ ẹ̀ṣọ́ nítorí ọkàn yín bí àwọn tí yóò ṣe ìṣirò kí wọn kí ó lè fi ayọ̀ ṣe èyí ní àìsí ìbìnújẹ́ nítorí èyí yìí yóò jẹ́ àìlérè fún yín ẹ máa gbàdúrà fún wa nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe yìí kí a bá lè tètè fi mí fún yín padà ǹjẹ́ ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé àní olúwa wa jésù kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀ kí ó máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo wà fún láé àti láéláé àmín èmi sì ń bẹ̀ yín ará ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín ẹ mọ̀ pé a dá Tímótìù arákùnrin wa sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́ àwọn tí ó ti Ítálì wá kí yín kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,